fún ọlọ́run tí ó pa ìfọ̀kànbalẹ̀ pọ̀ mọ́ káni sí ọlọ́run tó da méjèèjì pọ̀ ó da ìfọ̀kànbalẹ̀ wa pọ̀ mọ́ káni sí tó sì jẹ́ gbàgbọ́ tó mọ́ tó mọ́ kúrò níbi ẹbọ àtìgbọ́ta dìde wa nínú ó ní gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọn ò sì ro ìgbàgbọ́ máa bò sí àwọn eléyìí ni ó máa gbénú fọkànbalẹ̀ á sì tọ́ àwọn kan ọ̀nà oríire mo ń jẹ́rìí pé ọkàn sọ̀rọ̀ lọ́wọ́ ọba wa náà ọba tí ò lórogún ni àti pé anabi muhammad sallallahu alayhi wa sallam yadu rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ní ọlọ́run kọ́ bá a sàlékún kí a ti kẹfà nàbì sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n sì di ẹ̀sìn rẹ̀ mú àti súnà rẹ̀ títí dọ́jọ́ gbọdọ̀ àlùkìyàmà kọ́lọ́n bá kó sànú ẹnìkọ̀ọ̀kan wa náà káwa náà lè jẹ́ kan nínú wọn ẹ̀yin ọmọ ìyá mi nẹ́ẹ̀sì Islam ìfọ̀kànbalẹ̀ kúrò níbi aburú àti gbogbo ewu àti gbogbo làásìgbò ó jẹ́ nǹkan kan tí àwùjọ máa ń ní bùkátà sí tọmọ èèyàn ní bùkátà sí táà sì ń sáré tọ báwo la ṣe rí ojútùú ẹ̀ pàápàá jùlọ gbogbo gbogbo orí ilẹ̀ tá a bá ti ń tẹ̀mí láyé ló ní bùkátà sí tọkùnrin mi ìwọ̀n balẹ̀ kó o mọ́ wà nínú hílàhílò gbogbo ohun táwọn èèyàn bá mọ̀ lọ́nà ni wọ́n máa ná sí eléyìí wọ́n máa ronú jinlẹ̀ wọ́n máa náwó wọ́n máa nára wọn a máa wọn a máa dínà gbogbo nǹkan bá fi mọ̀ náà fi máa dínà bọ́kàn ọ̀sẹ̀ ní balẹ̀ ìlú tó bá sì fọkàn balẹ̀ tá a lè pè nílùú fọkàn balẹ̀ yóò jẹ́ ìlú táwọn ti ń gbé bẹ̀ tí ọkàn wọn balẹ̀ yóò jẹ́ ìlú tẹ́ẹ̀dá ti ń gbénú ẹ̀ tí ọkàn yẹn balẹ̀ torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìfọkànbalẹ̀ ó ṣáájú kí la fẹ́ jẹ ó sì ṣáájú kí la fẹ́ mu torí pé ẹni tí àyà ń pa tí hílàhílò bá kò sí tó lè jẹ aláyé tó lè ṣe láǹfààní kò sí oorun tó lè sùn tó lè jẹ oorun fọkànbalẹ̀ kò sáàyè tó lè wà tó lè jẹ àyè fọkànbalẹ̀ tẹ ẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí kí là jẹ kí là á jẹ kí là á jẹ kódà lórí kí là á jẹ yìí ogun bẹ́ẹ̀ lẹ́ nítorí ẹ̀ nígbà tí àwọn èèyàn tí wọ́n bá rí nǹkan tí wọ́n jẹ pẹ̀lú mọ́jẹ̀mú pé ẹ gbọ́ta dìde wọ́n ti fún àti gbọ́ta dìde ẹ sá ti fún wa nígbà tí wọ́n bá rí ìka tí wọ́n jẹ je mọ́jẹ̀mú pé ẹ̀ẹ́kẹ́yìn sọlọ́run wọ́n ní kò sí nǹkan kan ẹ sáàtì fún ani tá a jẹ táwọn èèyàn bá rí nǹkan tí wọ́n jẹ pẹ̀lú wípé tẹ́ ẹ lè sọ̀tán dòru wọn aláwọn gbìyànjú ẹ̀ ẹ sáàtì fún ani tá a jẹ nta ń tá a ìfọ̀kànbalẹ̀ gan an náà ọ̀gá ọ̀rẹ́ ló jẹ́ torí e, ẹ wò àyà yìí wò Ibrahim Khalilullah alayhi salam ó ní Rabbi amina ọlọ́run bá mi ṣèlú yìí nílùú fọ̀kànbalẹ̀ nígbà tí ń bẹ lọ́wọ́ wa fún mọ́kànù kárọ́mà wàrúzókò aláhùnmínà sàmọ̀rọ̀ wọ́n jẹ́ kí wọ́n rí mu àdúrà wọn ló ti síwájú àyà o. ìfọ̀kànbalẹ̀ ló sì síwájú anabi ọlọ́run ibrahim alayhisalam torí pé ó mọ̀ wípé jíjẹ mímu kò tó fọ̀kànbalẹ̀ òun ló fà tó fi jẹ́ pé àwọn táàrí jẹ táàrí mu tó nǹkan lónìí kò sẹ́ni tí ò rí jẹnu wa o ká máa dúpẹ́ lẹ́yìn fọlọ́n àwa táàrí tó wà jẹ yàtọ̀ sí pààrí tó wà jẹ àtúnwárí jẹ tó bá a ti ṣe fẹ́ẹ́ tí wọ́n bá wá bí wá léèrè àwọn àbọ̀ pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run à ń jẹ à ń mu àbá àmọ́ sọ bẹ́ẹ̀ wàláhì ìgbà tọkàn balẹ̀ ni nígbà tó lọ́run ròyìn ìdààmú àti fìtínà níbẹ̀rẹ̀ suratul hajj ọlọ́run ní ẹni tí oyún oyún wà lára ẹ̀ kò ní mọ̀ kó ti bọ́ ọjọ́ tó yẹ pé sádọ̀ ò. kúlù múrúdí a àmọ́ arúdọ̀ hàn ẹni tí ń fọ́mọ lọ́mú tó ti bímọ tọ́mọ ń bẹ lọwọ ẹ kò ní mọ ibi tó sọ ọmọ ó sọ ọ́nù náà ó sì lè sọ omi nígbà tí hílà hílò bá dé wàtọ̀dọ̀ ń kó lódà hamlin oyún ó sì bọ́ lára ẹni tó doyún mọ́nú kódà kò ní mọ̀ oyún ti bọ́ sóyún mọ́ téèyàn mọ̀ òǹgọ̀ onímọ̀ onye oyún ti bọ́tọ̀ rárá òní tààrà òní nítorí ìdààmú ọkàn ní hajj torí di eléyìí ǹjẹ́ aníbùkátà sí kọ́kàn wọn balẹ̀ àbá ni jẹ̀mọ́ ọ̀láyà aníbùkátà sí balẹ̀ ọkàn ní gbogbo gbàtà bá ń tẹ̀mí tà ń láyé àmọ́ àwùjọ tá a wà yóò balẹ̀ kò fún yàn ní balẹ̀ ọkàn ó tún wá dàpọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa àbàlẹ̀ ọkàn à ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́lọ̀ nǹkan má jẹ́ ọkọjá àfaradà kọ́lọ̀ má jẹ́ á fi ìnira àti fòrò gbé ayé níbi àìbàlẹ̀ ọkàn ọlọ́run bá ń sọ nípa àlìkíyàmọ̀ téèyàn bá ṣe lọ́hùn dáadáa lọ́pọ̀lọpọ̀ àyà nínú àlùkùránì kẹrì ìmọ̀ ròyìn àwọn tó sìn tó sì gbà fún lẹ́rú pé àwọn ìwọ̀nyí o láàkọ́ fún àlẹ́yìn wà láhùn yàtànù wọn ẹ̀rù ní bà wọ́n ìbànújẹ́ ò ní jẹ́ tiwọn nípa àlámọ̀rí àlùkìámọ̀ ìyẹn ni pé gbogbo ìdààmú wọn yóò pin yóò dópin láyé àwa wo bí ìbàlẹ̀ ọkàn ṣe jẹ́ nǹkan tó jẹ́ dọ̀rúurí tó yìí nínú àwọn ibi táwọn èèyàn ti wá sí òun ni kú wá sí ilẹ̀kùnsùn wàlàbùwàdù wàlàkùrà káká sọ security kákó àwọn èèyàn tó pọ̀ ká sì gbé mọ́lé wọn lọ́wọ́ ẹ máa sọ́ọ̀lù ẹ máa sọ́lé ẹ máa sọ́kò a ní wọn àbá ní wọn àníwọn àbá àníwọn alẹ́fẹ́sí sọ́kànbalẹ̀ nínú ibi táwọn èèyàn wá sí òní wípé ẹ jẹ́ ká wo àwọn nǹkan tá a lè ṣe bóyá tá a mọ̀ á wà níbí a sì máa mọ̀ pé wọ́n ń dáràn ní mẹ́ẹ̀lì mẹ́ẹ̀ẹ́dógún tàbí jù bẹ́ẹ̀ lọ bí ò bá sí lọ́dọ̀ wa ń bí ó wà láwọn ìlú kan síbẹ̀síbẹ̀ ọkàn balẹ̀. wọ́n kó nǹkan ogun wọlé débi tó tẹ̀jọba lọ́rùn wípé a máa lò nígbà tọkàn ò balẹ̀ tá a fẹ́ gbógun tọ̀tá síbẹ̀síbẹ̀ ọkàn ò balẹ̀. dìtàtòríyà wọ́n ṣèjọba ológun ǹjọ́ kan balẹ̀ ọkàn balẹ̀ dimokurasiya ìtàkùn ní democracy wọn ò lò yẹn ń bí níbi tí wọ́n ti ń lò náà ọkàn ò balẹ̀ àbó ni wọ́n lò bí ni tó ni wọ́n lò nàìjíríà òun kọ́ wọ́n pè bẹ́ẹ̀ ni wọ́n fi kó wa lọ́bẹ̀ jẹ ni wọ́n fi kó wa ní ní kíní jẹ ni kìí democracy ẹrú ẹrú gan sam tí ẹ bá wo ìtàn padà sẹ́yìn nígbà tí wọ́n ń sọ pé wọ́n ń kó ẹrú gangan ló ojúlówó ẹ̀ ìgbà yẹn gangan lásìkò yẹn tí ò bá bá ti gbà yẹn irú ìjọba yẹn gangan ni wọ́n ń lò lásìkò àwọn ọba kan wà tí wọ́n jọba nínú ìlú ńgbà tí ò ti jẹ́ pé wọ́n ń jẹ ààrẹ tí wọ́n bá mú ìyàwó nu ẹlẹ́jù sínú túbú oṣù mẹ́fà ọdún kan wọ́n lè mọ́ ti ra ayé ọ̀rọ̀ ẹ̀ nígbà tó di pé wọ́n ń jẹ ààrẹ lónìí tìlú fẹjú irú ìjọba yẹn náà ni wọ́n ń lò wọn ò wá lè pè bẹ́ẹ̀ torí pé ó súnmọ́ káwọn èèyàn ó yarí pé irú backwardness wo leléyìí wọ́n wá pè ní democracy tí wọ́n ń ṣe ń bì kan tó dáa níwọ̀nba torí pé àwọn tí ń ṣe àwọn tí ń lo democracy àwọn sọ wípé ìjọba táwọn ó hun táwọn ó sì ṣe fúnra àwọn ni àwọn òpó lọ́n dá sí i pé kò sí tó kan lọ́n bẹ́ẹ̀ ọ̀gá aburú ti democracy nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n mójútó ra wọn àbí wọ́n sọ pé ìjọba tọlọ́run àbí ṣẹ̀ríà Ọlọ́run làwọn ń lò wọ́n ní àwọn ò mójútó ra àwọn kọ́lọ́wọ́n fà wọ́n lẹ̀ lámìyẹ tẹ̀jíbú lìlá wà lálẹ́ rọ̀sọ̀ òlè àwọn òṣìṣẹ́ àti jẹ́pẹ̀ Ọlọ́run òṣìṣẹ́ àti jẹ́pẹ̀ tànàbí sallallahu alaihi wasallam wọ́n mú kàn wọ́n mú ayé àmì nàìjíríà náà yà kúrò ọba náà á sì náà fi dúnìyà àwọn kan bẹ́ẹ̀ àwọn èèyàn tẹ́ ẹ máa sọ pé Ọlọ́run bá ayé yìí ló kàn wá o sọ́ọ̀tù Bákọ́rà nìyẹn o wà má làwù bìlà ákìrọ́tì mi ní kàlákì torí pé àlùkìyámọ̀ ń ròyìn kò sí ó sì ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn mọ́yà dún ní wà bìlà hasana. àwọn èèyàn kan sì ń bẹ́ẹ̀ sọ pé ọlọ́run bá fẹ́ dáadáa táyé yìí náà kó o sì ṣe tàlùkìyámọ̀ fún wa àwọn eléyìí ni mùmínú wọ́n wá wo bọ́kàn ó ṣe balẹ̀ síbi oríṣiríṣi àwọn ìlànà àtàwọn ètò síbẹ̀síbẹ̀ ọkàn balẹ̀ tó bá jẹ́ pé irú ìjọba tí wọ́n ń lò láwọn ìlú kan lọ́dọ̀ àwọn òyìnbó tí wọ́n pè ní democracy tó wáyé pé rú ẹ̀ náà bá ń lò ń bí ni kò ní sí pọ́ọ̀tù lójú títì torí òun ni wọ́n ń lò lọ́hùn kò sí tó kàn án pẹ̀lẹ́sìn jọ́gbẹ̀dọ̀ kìí àmọ́ àmọ́ táyé wọn tán láwọn ò mójútó tí wọ́n sọ wípé wọ́n divine ẹ̀ wọ́n ní government of the of the people by the people for the people sọ pé kò ní tọ́lọ́run rárá báyìí based on the definition but kò sí pọ́ọ̀tù olójú títì wọn iná àwọn ò lọ education stable power ó stable iná ìjọba ò lọ omi ò lọ títì wọn ò bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hospital wọn ó wà intap àtàwọn tó tọ́jú èèyàn wọn wọn strike kò fẹ́ẹ̀ síràn tí ò ti daṣẹ́lẹ̀ lórílẹ̀‐èdè tàwa yìí bóyá olùkọ́ bóyá dókítọ̀ tàwọn olùkọ́ tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ṣe báwọn akẹ́kọ̀ọ́ ń padà sílé ẹlòmíín lọ kọ́ sí ọwọ́ ẹlòmíín ń padà sóko tí wọ́n bá daṣẹ́lẹ̀ ní àwọn hospital ńláńlá báyìí mọ́júmọ́ ọjọ́ yẹn ẹ̀ka yẹ̀mí ti ń ṣòfò. So lọ́jọ́ tí wọ́n da sẹ́lẹ̀ gangan àwọn kan gbé aláìsàn dìgbòdìgbò pẹ̀lú pé wọ́n ti yọ ẹ̀jẹ̀ tí ń gbà sára àtomi wọ́n sì gbé lọ lé wọn kan lọ́ọ́ máa dákẹ́ síbẹ̀ eléyìí ń burú jù ọ̀dọ̀ wa mi ló ti ń ṣẹlẹ̀ wọ́n sì sọ pé democracy ni ó yẹ kó bára wọn mu pẹ̀lú tọ̀hún wọ́n mú ayé sìn wọ́n sì kó ọmọ ádámọ̀ ń pàpà mọ́ra. pé kò sí ní tẹ́fẹ́ ṣe torí ikú wa àlẹ́ àti dàmára ti lè fàtàkà pé tẹ́ ẹ bá gbé mú pẹ́rẹ́ ẹ kàn dín nínú yọ. níbo láti wá rí kátó kàn yẹn kátó sọ̀rọ̀ débi yẹn ọ̀jọ̀gbọ́n kan tó náà ò sí láyé mọ́. ní eleven eleven nineteen eighty one báyọ̀ sì lè máa bẹ ó jẹ́ prime minister obìnrin ló ń tàn lórílẹ̀‐èdè India ó ní sọ̀rú iná sámánà sọ̀rú hinwahid ní size bomb tí wọ́n lè jù síbì kan fún pé kó lọ́ọ́ pabì kan rẹ́ tí ó sì pàwùjọ rẹ́ lójú ẹsẹ̀ ẹgbọ́n tó sọ o. ó ní yùmkínú náà ànágbára àbí mi àtàyè mílíọ̀nù ṣàjàrọ̀ tá a bá fẹ́ a le gbigi igi million igi 200,000,000 million pẹ̀lú ẹyọ kan pẹ̀lú mísáìsì kan into cost yẹn sọ pé ṣe nǹkan igi la fẹ́ fi tó jẹ́ eléso ó ní igi million jẹ́ tó bá jẹ́ pé bẹ̀yẹn kọ́ la fẹ́ ná owó rẹ̀ sí ọ̀kan péré ni o ká lè fi nùrọ̀wù bí ìsìnẹ́yìnì wà ní sùmìlíọ́nì fàdán a lè fi gbìn a lè fi wẹ́ẹ̀tì ilẹ̀ ìyẹn irrigation ilẹ̀ tó tó one point five million fàdán fàdán ẹ̀ ọ̀kan sì ń jẹ́ bíi four thousand two hundred meters ilẹ̀ tó tó one point five fàdán fàdán ẹ̀ ọ̀kan ó wá jẹ́ four thousand two hundred meters ó là lè fi wú ẹ̀tẹ̀ kó sì di nǹkan kó di nǹkan jíjẹ ó lé a lè fi fún kọ̀msínà mílíọ̀nù pípúlì ń já èrè fifty million ọmọ dé ọmọdé tẹ́bi ń pa a lè fi bọ́ wọn fifty million ní iye tí nǹkan ìjà olóró yẹyọ kan tó cost tó wá yẹ pé ọmọ kéèké lábẹ́ ikú ló ń jẹ bóyá alákòjúwe ìlú tíyàn ti mú ó nínú àwọn ọ̀nà sáré bíi mílíọ̀nù tó ń tọ́ni mínàlá asmida àbí ká fi ra one million ton of fertilizer tó bá jẹ́ pé a fẹ́ dáko nígbà tó gbé yẹ̀wò síra wọn. àwọn nọ́bìnì bí ìkọ́nù tí wọ́n sì tí na alifa markaz ní rẹ̀ á ti sèhí àbí ká fi àbí ká fi mọ ká fi kọ́ sixty five thousand hospitals ó ní nǹkan ìjà tí ó pa àwùjọ kanrun lẹ́ẹ̀kan náà yìí ó ló lè kọ́ sixty five thousand hospitals àwọn nọ́bìnì arba'ina wa thalathumiyati alfa madrasa àbí ká ma three hundred and forty thousand schools tó bá yẹ pé ìmọ̀ la wá. àyùwò máa ṣáàdù rẹ̀ hà bá ó láwọn ni onísànmọ̀mí tó lágbára jù onísàwọn orílẹ̀-èdè tó ṣe nǹkan ni tí wọ́n sì ṣe kọjá mílíọ̀nù ẹ̀yọ̀kan là ń sọ̀rọ̀ yìí o wọ́n wá ṣe kọjá mílíọ̀nù tó jẹ́ kó lè pa èèyàn bí súra jama'iyya lẹ́ẹ̀kan náà táwọn tí wọ́n bá ń sẹ̀mí ibi tí nǹkan yẹn bọ́ sí ó ṣubú lulẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n sì ní dìde mọ́ tó sì lè ba ètò sọ́dà làálàmì jẹ́ amílì fìdáìlì Falastini àbáwọn tí wọ́n pa nípa kópa ní Palestine ọ̀rọ̀ Palestine ló sọ débẹ̀ ní prime minister tá à ń sọ yìí èèyàn ń sọ̀rọ̀ ogun tí wọ́n jẹ Palestine láti 1981 ogun tí ò ti mọ ọjọ́jọ́ ní tá à ń sọ̀rọ̀ yìí tí kìí ṣe pé nineteen twenty one ló bẹ̀rẹ̀ ó ní sáwọn eléyìí òun ní irhab terrorist òun ní terrorist tó jẹ́ wípé wọ́n pa nínú àwọn Júù nígbà tí wọ́n ń dáàbò bo ẹ̀mí ara wọn nígbà tí mo ń wo apá kan àwọn ogun wọn nírú satellite wọ́n wá ń lo catapult níwájú kí ló ń pè ammo tank láwọn ọmọ Palestine tí wọ́n ń ara wọn rọ́bà táwọn ọmọ kéékèèké ń pa ọ̀kẹ́rẹ́ àwọn wa ti ń dojú kọ ti ń da ilé wọ́n lórílẹ̀ kan náà tó sì ń dínà mò ń fojú ara mi wọ̀ báyìí àwọn ará yìí sì ń kígbe pé ni wọ́n kí ló bàtà ní ibi sọ̀rọ̀ yìí ó ní bí nǹkan bí a ṣe ń pariwo pé a fẹ́ sí ó ní kò gbogbo àwọn èèyàn ń ṣe pé òun ló fa ìfọ̀kànbalẹ̀ wá dípò ìfọ̀kànbalẹ̀ wọ́n fi ń pa yérun ni kò mú fọ̀kànbalẹ̀ wá tí ẹ mọ̀ pé ní tòsí ń bì náà ẹni tó sòkè gbẹ́ yóò tọ́jà yóò ràn yóò mọ wọ́jà kiri iná ló fà fẹ́ mọ́ fìràn àwọn tí máa ń dà lúrù táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú mú mọ́ra ó ti sògùn bán ẹnìkan kan ò sì tọ́ ó ti sògùn òkígbẹ́ ẹnìkan kan ò kódà ẹni tí ó jà yóò lóun bí amẹ́ríkà ṣe ṣe ní iraq iraq ni ó dà gbọ́ láàyè nítorí ní mo tí ì sì ní wọlé wa kọ wá wò ló wo bẹ̀ ni ò bá rí ó lọ ní ìkànjá olóró ó ní kò sí ọ̀dà àwọ̀ àwòbẹ̀ tipátipá ó sì wá àwòbẹ̀ kò sì kéde tá à ń sọ̀rọ̀ yìí pé mo ti rí mò ń wá ń bẹ̀ ó tóró ti sòkígbẹ́ báwọn orílẹ̀-èdè sẹ́ńdí arábò ti ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà làwọn èèyàn tọ́jú ọlọ́dọ̀ kọ̀ọ̀kan náà máa ń hùwà níbi táwọn òsì bá ti ń ga ẹ̀yin olùgbọ́ mi nínú àwọn sábàbí tá a fẹ́ ká dì mú gan nígbà tí gbogbo àgbáyé ti tọ́ka tí wọ́n ti júwe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá a lè gbà rí fọkànbalẹ̀ tá a lè rí sẹ̀mí pẹ̀lú fọkànbalẹ̀ tí ò sí ìdówúlò ń bẹ̀ àwọn wá ní ọ̀nà àbáyọ pẹ́ẹ́pẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa dinullah dinul islam alladhi ibtarahu ọlọ́run tí í ṣe ètò islam tó sàlẹ́sà a lè rí inú mùsùlùmí tí ń ṣe islam bí aláìṣe a sì lè rí inú ẹni tí islam tí ó sọ pé tálẹ̀ tí yóò bá gbé fún tí yóò bá ṣe lébò bóòlù ẹ ti sọ pé nǹkan míì ni àwọn sọ pé rárá kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú tí máa ṣiṣẹ́ fún làákàyè tí ò tí ì dàrú òun lọ̀rọ̀ yìí. àkọ́kọ́ hálàtù làárọ̀ bì kan sọ ìgbésí ayé táwọn lárúbáwá lò a lè fi ṣẹ̀rí kó tó pé ìsìláàmù dé. wàlẹ̀ álámù àmà ìgbésí ayé tí gbogbo ayé lò kótó di pé islamu dé a lè fi sẹ̀rí torí pé nínú ojú dúdú tó ga ni wọ́n ti sẹ̀mí wọ́n sì lò pé sí ayé irú yìí tí orílẹ̀-èdè nàìjíríà ń lò lọ́wọ́ yìí kí islamu tó dé abẹ́rẹ́ nǹkan hayatun aṣùwà iyatun amuya ẹnì àwọn èèyàn orílẹ̀-èdè tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ ìtẹ́yìn ohun ẹnìkọ̀ọ̀kan ní ààrẹ síbẹ̀ náà ibẹ̀ kọ́ lẹ́bù tó mọ ló ti ń ọ̀pẹ́rẹ́tì lẹ́bù tẹ́nìkọ̀ọ̀kan mọ bó ṣe lè yànyàn jẹ tó ló fi ń ọ̀pẹ́rẹ́tì ìgbésí ayé dúdú tó dúdú jù bẹ́ẹ̀ lọ kò tún sí. ní ìjẹta bóyá mo sọ nù kótópà tó lọ náà tàbí kọjá nù prógámù míì wọn ní èyí tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí ọmọ èèyàn ti ẹ̀jámọ̀ kankan mọ́ tó didi ń tọrọ fọ́nkálẹ̀ yẹn nípa pé kákan wéèsì ẹ̀mí èèyàn lọ́ńdà ìjọba náà fúnra rẹ̀ àbí lọ́ńdà ẹnìkan tó jẹ́ aládàáni kálukú ń ọpẹ́rẹ́tì bó ṣe lágbára mọ́ àárín èèyàn kan míì náà tó náà nídìí ẹ̀mí kan tó sì tọpa ẹ̀ tó sì dẹ́dẹ́ ẹ̀ tó sì he tí wọ́n bá tún ní kó mú mi wá yóò tún mọ ní ọdún kan díẹ̀ sẹ́yìn ìbàdàn náà mo wà ńgbà náà nílé ẹ̀kọ́ èèyàn táwọn èèyàn dáná sun yóò lé ní two hundred láàrin bí ọ̀sẹ̀ kan sí méjì àwọn èèyàn ti ń ṣe bíi wèrè kí èsì ṣe wèrè ọmọ kéékèèké ni wọ́n ń jí gbé kiri nígbà yẹn mo gbàgbé owó tí wọ́n change bóyá owó bóyá bóyá five hundred naira ló ṣẹ̀ṣẹ̀ dé mi ò rántí mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ introduce owó kan tó tóbi díẹ̀ àwọn èèyàn wá ń jí ọmọ gbé wọ́n ń jí ọmọ gbé kódà bí wọ́n bá rówó wọ́n lè mọ́ gbé ẹ máa lọ lójú títì báyìí nínú ọkọ̀ èrò ẹ sì máa kan ọ̀nà bíi mẹ́ta mẹ́rin tí wọ́n ti ń sun èèyàn níná mo rí kan tí wọ́n ti dapò sí láa kí wọ́n fi iná sí lókù lọ́kọ̀ wá kọjá lára ẹ̀ omi àárín wọn ti fẹ́ kó sí láa wọn ti fi iná sí i. yóò máa pariwo lọ́wọ́ tí ó sì máa jóná bẹ́ẹ̀ àwọn èèyàn sì tún máa bo wọ́n tún máa bẹ́kọ sí i kì í ṣe fíìmù nítorí pé àwọn wò pé the next thing ní kóńgbà tó yẹ kó dìde yẹn wọ́n káwọn mú àwọn gbé yẹn lọ náà lẹ́fù fi yẹn tó bá lọ jẹ́ gómìnà àbójà rẹ. tá a sọ pé èèyàn ogójì la fẹ́ kíákíá ni kíákíá ni ogójì ó pè gbogbo èéfín wa ń lọ laalala lókè níbi tí wọ́n ti ń sun ẹ̀dá ọmọ èèyàn ọlọ́pàá kan ò yọjú torí pé wọ́n ó sùn náà wàláyà tó ọlọ́pàá kan wà lójújọ́ náà wọ́n ó sùn náà níbi tára táwọn èèyàn dé ọlọ́pàá kan ò lè sọ pé ẹni tẹ́ ẹ mú wọn fi lẹ̀ wọn bí ọlọ́pàá kan dà so àwọn èèyàn náà aráàlú túláàsì wọn fi gbara wọn lẹ̀ nígbà tó tóbi ọ̀sẹ̀ méjì mẹ́ta nǹkan yẹn rọlẹ̀ díẹ̀ báwùjọ ṣe ń lif báwùjọ ṣe ń sẹ̀mí ènìyàn kí islam tó dé èni mo wá líǹkì mọ́ bí orílẹ̀-èdè wa àtàwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí kò síbi tọ́kàn ẹnìkan ti balẹ̀. gbàtí islam dé tahawalu ilé amòjìtàmà yìí mìtàlí bisuratul amni yahkumu liwayi wa li aqidatu islamiyya rabbaniya gbàtí islam dé ọlọ́run sọ fún ọ wípé wà fún súnmọ́ là ṣẹ́fà ófúrọ̀ fímìnà náà kó tó di pé fọkànbalẹ̀ dé sórí gúúsù lẹ̀ lárúbáwá pàápàá jùlọ mọ́kànù karama àti madina tànàbí sallallahu alaihi wasallam. ọlọ́run ní ẹ ti wà ní ẹni tí iná ń jó ẹ ti wọ ọ̀nà gan tẹ́lẹ̀ ọ̀rẹ́dì wà fún súnmọ́ là ṣẹ́fà ófúrọ̀ fímìnà náà fà á ń kọ́dà kún sàn pé ẹ̀sìn ni mo ní mọ̀dínà yìí kan náà lọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ̀dínà lọ́lọ́wọ́n bá ń sọ yìí ọ̀rọ̀ mọ̀dínà yìí tó jẹ́ pé tá a bá wà ní mọ̀dínà lónìí tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ rẹ̀ yìí èyí ò mọ̀ wò pé lẹ́yìn ibi tá a wà yìí àlùjànnà ọlọ́run ó tó rọrùn ju mọ́kà mùkárámà lọ mọ̀dínà yìí mọ̀dínà rasul sọlọ sálàm kìí tún wọ́n lè mọ́ di haram wọ́n sì lè disguise láti dé haram ṣùgbọ́n Madina èmi òrùbí tẹ́ fẹ́ gbé láyé mọ́ tó kọjá Madina Rasul sallallahu alaihi wasallam ibẹ̀ lọ́lọ́run wá ń ròyìn ibi fọ́ Islam pé ṣe bí iná ń jó yín tẹ́lẹ̀ síbi mo sàánú yín ni iná ń jó wa lórílẹ̀‐èdè yìí iná ẹ̀sọ́ kan balẹ̀ ń jó wa lórílẹ̀‐èdè yìí kódà ó fa kẹ́mi ó bọ́ lójijì láì làyànjú lórí láti yànbọn tẹ ẹ bá gbáriwo ńgbà míì gbogbo ẹni tó gbáriwo nǹkan ní escape ẹ ibi ariwo ibi igbe yẹn lẹnu yóò bá dọ tútù torí torí nǹkan bẹ lára ẹ tẹ́lẹ̀ wọ́n sì sọ pé kò gbọdọ̀ gbọgbe nínú tí ń bẹ lára ẹ tẹ́lẹ̀ ẹ̀rù gbọdọ̀ bá bẹ́ẹ̀ lómi ìbá sùn nílẹ̀ tó bá gbáriwo kò ní mọ̀ bóyá ọkàn àbí kò kàn inú ibi tó wà náà ni ó dákẹ́ sí tàbí káyọ̀sán tí ń ṣe ó lékún. ètò ìgbésẹ̀ ayé yóò máa da ayé yóò máa dùn ìfọ̀kànbalẹ̀ yóò máa wà sábà hánì sọ̀lá yẹ̀ ó fàsáàdì àsáàsì tó bá jẹ́ pé ìpìlẹ̀ da ẹ tuntun da tó bá jẹ́ kó bàjẹ́ nípìlẹ̀ ntí o ma yọ lókè náà kò lè dáa ìbàjẹ́ náà ni o ma je torí pé ntí bá ń yọ lókè yóò máa tẹ̀lé tó jáde wá sàlẹ̀ ni. nínú kàtà afẹ́ká kíyèsí kìí tó tọ́ rárá pẹ̀lú ọmọ èèyàn a mọ àwùjọ ká sọ pé a fẹ́ káwùjọ ó di tó káwa mọ lórí ẹ̀yà ìran pé àwa làwa báyìí ọ̀tọ̀ làwọn báyìí àbí ká mọ lórí agbègbè ibi tá à ń gbé pè ní kan ni nínú àwọn àrùn ara tí ìjẹ́ kí fọkànbalẹ̀ wà. tá ha kò lè sí ìfọ̀kànbalẹ̀ torí pé báwọn èèyàn ti ń lò ayé tẹ́lẹ̀ láti dáadáa wà àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun nìyẹn kó pé Islam dé ǹjẹ́ ha ẹ̀yà àti ìran dànù àbí kítẹ̀mí ó ti dáa gbítẹ̀lómìn ti lè wò ó rí kórí ha dànù òun ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé wàdọ́ àhálìlẹ̀ anam ọlọ́run ni mo ṣe ibùgbé yín ní ilẹ̀ eh, manal anam gbogbo ọmọ adama kò sọ pé fún white tàbí black kò sọ pé fẹ́ni gíga àbẹ́ni kúkúrú abọ́kùnrin abóbìnrin wàlá àrùdọ̀ ayé orí ilẹ̀ ọlọ́run wọ̀dọ́ àhálìlẹ̀ anam mo fún ẹ̀yàn ọmọ yìí láti máa gbé bẹ̀ ni. bó láti wá gbé bẹ́ẹ̀ pẹ̀lú rọrùn àbí pẹ̀lú ìlànà tọ́lọ̀ ń bẹ ká fi gbé bẹ́ẹ̀. nínú àkọ́kọ́ tá a kọ́ kíyèsí àrùbátùl ìmáànì ẹjẹ́ jẹ́ ká tún wá ṣe. lánàá mo sì fi ọ̀rọ̀ irú àwọn èèyàn létí lẹ́nu àárọ̀ yìí náà sílẹ̀ mọ́ yìí. àwọn èèyàn kan jókòó wọ́n sọ̀rọ̀ adìbò eh, eh, adìbò tó súnmọ́ ẹ̀ wọ́n sọ̀rọ̀ ìjọba apá kan wọ́n sọ pé Buhari ni apá kan sọ pé Atiku ni apá kan sọ pé APC ni apá kan sọ pé PDP ni wọn wàá gbà fúnra wọn tẹ́lẹ̀ yìí bá sọ tiẹ̀ a ní àníkọ́ gbọ́ tèmi sẹ́ gbọ́ tèmi èmi ti gbọ́ tiẹ̀ gbọ́ ìwọ náà gbọ́ mi náà yé títí tí wọ́n fi dìde wọn ò gbọ́ra wọn yé nǹkan tí mo wá dì mú bẹ̀ ni pé obìnrin kan obìnrin kan náà ló wà nù wọn tó jẹ́ àgbàlagbà báyìí wá dìde gbogbo tá a ti ń sọ ẹ fi gbogbo eléyìí lẹ̀ àìbẹ̀rù ọlọ́run wa wá tí mo rí dì mú bẹ̀ nìyẹn o ìyá gbólóhùn yẹn títí tó fi pé tá a bá toro mọ́ lọ́hùn tá a sin lọ́hùn tá a bẹ ìyá yìí ò gbé koran o káfọ pé ń ṣe wáàsí nature àdámọ́ wa tọ́lọ́wọ́ béèrè lọ náà ló fi ń sọ̀rọ̀ wọn ó sì ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa náà ẹni tọ́kàn rẹ̀ ò bá ti dúdú parí káàdì mọ̀ pé ọlọ́run ba ọ̀dọ̀ ọlọ́ọ̀ba nìkan ọ̀nà àbáyọ kò sí bò mí ẹ̀rí àwọn èèyàn ti ń pa mí àwùjọ yìí náà lájọ tẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ mọ́ láti ké sọ́lọ́run láti bẹ ọlọ́run tó jẹ́ pé nìkan lẹ di orí ẹnìkan lẹ sí bóyá ààrẹ tànà àbítò ní àbítò làmì ti tún bọ̀ àṣìṣe ńlá ni. téèyàn bá ní gbogbo nǹkan tí ò lọ́lọ́run wà láì gbogbo nǹkan ló bọ́ fún un bá àbárí kankan mí ìdìmúnú kó túbà tó níjó léyìn lọ ó ti tó. téèyàn bá ní gbogbo nǹkan kò lọ́lọ́run gbogbo nǹkan náà ni ò ní èèyàn wá lọ́lọ́run nìkan nǹkan gbogbo nǹkan wá bọ́ fún un ó ti ní gbogbo nǹkan. alaysa Allahu bikafin abda aya Quran ọlọ́run ní sẹ́ ẹ̀mí òtítọ́ yín ni. ṣe bí ẹ̀sìn nìkan lọ́rùn sọ pé ká tó lé gbọ́dọ̀ wa ní òsì ti wá débi gbogbo tó kù lọ́lọ́run ti tẹ́kẹ̀ à àbá rántí mọ́. ẹ wo tẹ̀ ń jẹ àti tẹ̀ ń wọ̀ ẹ wo iṣẹ́ tẹ̀ ń ṣe wallahu khalaqakum wa ma ta'malun èmi mo dá yín àti iṣẹ́ tẹ̀ ń ṣe èmi mo lóúnjẹ tẹ̀ ń jẹ èmi mo níná tẹ̀ ń dà ẹ̀ka suratul waqia èmi mo lomi tẹ̀ ń mu èmi mo ní sánmà èmi mo nílẹ̀ èmi mo ní àlùmọ́ọ́nì ilẹ̀ èmi mo látẹ́gùn èmi mo lòjò èmi ni mo lòru èmi ni mo lọ̀sán nínú àwọn àmì mi ni ẹ̀yin kọ́ la fi tì síbi pé kẹ́ ẹ máa wà kiri tó bá jẹ́ pé wúlò fún yín ọlọ́run mo ti ṣe nǹkan ọ̀kan tọ́lọ́hùn ní bá wa ṣe tọ́jú pé àwa ó ní àlè ìbáàdà wàláhì làdìm ẹ̀sìn mi tó yẹ ká jẹ aláìmoore ká yẹ tọ́lọ́hùn pẹ̀lú ogbó ó ní wà àtàkùn mí kú lè má sàátùn kan tó tún kù tẹ̀ fẹ́ láyé tọ́lọ́hùn tí ì ṣe ẹ̀dàkùn ẹ̀sọ́ bẹ́ẹ̀ bá mọ̀ lónìí ẹ̀rọ̀nù ti dọ̀la ọlọ́run sọ nǹkan tẹ́ ẹ ṣé láti last week náà ni ni ò ti jẹun ẹ bá ń bi léèrè kódà sáláàtì jẹta ni ò ti jẹun wọ́n fún ọ nígbà tó ò ní ṣe bọ́ fún ọ gbà tó ò ní ṣe bọ́ gbà láwìn gbà tó wọ́n fún ọ tó ò sì gbà láwìn oúnjẹ ta ló jẹun sékè tó ń jẹ ọlọ́run ẹlòmíì jí bíṣẹ́ ẹ̀rọ òtún ẹ̀fẹ́ ká jí ẹlòmíì sá jí pé túláàdì ó sá jẹun bòtò èyí tó jíun náà oúnjẹ ta ni oúnjẹ ọlọ́run ni Ah, ráìsì wọn o ráìsì wọn o wọn gbé ìjọba ṣépè wọn gbé ṣubú wọn fẹ́ kódà wọn fẹ́ mú kan yín lọ́rùn táwọn ní ráìsì yẹn sáàrẹ ẹ lónìí ẹ̀yin ò mọ̀ yín pé kò sí ẹnìkan tó kọjá àdánwò wàláì làbí kò sí bí yẹn ti tóbi tó lórí ilẹ̀ ayé tó bá ti di pé àwùjọ òsín lọ́wọ́n ọba mọ́ olórí ò lè bẹ́ni tí ń so lórí tílé lórí kò lè bá mú kò lè bára wọn mú ibi tí wọ́n bá kọjú sí ọ̀tọ̀ níbi tí wọ́n bá ń ṣèjọba lórí ó kọjú sí ó dìgbà tá bá ti lọ́run káwọn lórí ó tó kọjú sí wa pé à ń gbọ́ o kí lẹ fẹ́ lóògùn ọlọ́run yóò jẹ́ ṣíṣe tí ò bá ti sẹ́sìn ọ̀tọ̀ níbi tí wọn kódà wọn ò ní gbáriwo abẹ́fẹ́ bíi mílíọ̀nù rẹ̀ pé mi lamẹ́ríkà àti London ni àti China ó máa ra ìpín kọ́ ṣé kìí sẹ́sìn ẹni mo fi sọ lẹ́ẹ̀kan pé kìí ṣe democracy wọn ń lò ń bí o bàbá ńlá yìí múnisìn pátápátá ni àwọn tó lówó náà ẹ dákun torí tọ lọ́hùn ṣé àwọn olówó aláàánú ni wọ́n àbí wọ́n ń wéyàn tí wọ́n gbé tí wọ́n lo ẹ̀jẹ̀ rẹ̀ torí kówó lè pọ̀. wọ́n ní wọ́n ń kó pátá mo ti gbọ́ yẹn díẹ̀ ó ti tójọ́ mẹ́ta eh, eh, èyí tí mo gbọ́ tẹ̀lé òun ni pé wọ́n ń ṣe kí ni wọ́n ń kó èyí tí mo gbọ́ tẹ̀lé òun ni pé wọ́n mo rí yẹn náà lórí mẹ́sẹ̀gì kódà ẹni tí ni wọ́n ti ń sọ̀rọ̀ yẹn òun bá pe ọkọ òun ni wọn bá fi tipátipá mú obìnrin yẹn ó ṣàjẹ́wọ́ pé ẹ̀kún láìlọ́nù irun kan four hundred fifty thousand lòun ń gbà irun táwọn irun tí wọn jálẹ̀ tó jẹ́ irun orí wọn gangan tóun páàkì jọ polybag kan is four hundred fifty naira thousand four hundred fifty thousand ìyẹn mo gbọ́ ni pé wọ́n ń kó tọ̀ fún gbọ́ yẹn ni. lóbìnrin kan sọ pé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n ń kó tọ̀ o ẹ máa ma bẹ́ẹ̀ sì tọ̀ o mo sì jókòó sábà kan mo sì ń gbọ́rọ̀ yẹn nítorí pé wọ́n sọ ìlú yìí di jàgàjàgà olórin tó sọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ gbé níjọ́ náà lọ́nkó tó fayé lẹ̀ wọ́n ní wọ́n sọ pé nàìjíríà jàgàjàgà lẹ́nu ẹwùjọ́ tó ti sọ̀rọ̀ ẹwùjọ́ tó ti kò láyé mútọ̀ ó tẹsẹ̀ bọ kòtò kan èèyàn ogun ló wà ń bẹ̀ ní ọgbọ̀n ní wọ́n tàkìtì dànù nìyẹn ẹ lọ sí ọ̀nà àbàdàn lónìí kẹ gba express ẹ má o ẹ rí ibi tó ṣe é kó ẹja sí tó lè jẹ́ fish pond tójò bá dé torí máa pẹ́ lẹ̀ ẹja yín ra ìdàgbà láàrin express gangan tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bọ̀ ẹni mo parọ́ àwọn ọkọ̀ ó máa bọ̀ bóyá àwọn orí eré tí wọ́n ń bábọ̀ náà wọ́n bá wọ bẹ̀ tẹ́lá ṣubú rẹpẹtẹ ẹ̀mí ṣòfò àtàwọn ọkọ̀ míì kéékèèké wọ́n sì ń fọ̀rọ̀ wọn tàn lẹ́nu wò wọ́n ń dà láàmú wọ́n ń dà sí àṣà yìí pé ìwọ sọ pé nàìjíríà jàgàjàgà ẹ wọ àwọn ọ̀nà lónìí ẹ wo náà jọba ọmọ èèyàn wá mọ̀ kankan míì mọ́ tayọ pé á jẹun á jẹun ó fẹ́ ya torí pé wọ́n ń gbọ́ pé wọ́n ti ta nǹkan ogún bàbá wa wọ́n ti ta wọ́n sì ti fẹ́ ta tán mò ń gbọ́ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ yìí náà sì mọ̀ jù mí lọ àbẹ sí ọmọ nàìjíríà náà mò ń bá sọ̀rọ̀ àbọ̀mọ ghana wọ́n àpé nàìjíríà ogún bàbá wa ni bàtà àjọ ọmọ nàìjíríà mo gbọ́ pé wọ́n ti fẹ́ ta tán mo gbọ́ pé àwọn tó sì lánàá ti fẹ́ ta tán èyí náà bọ̀ ẹgbọ́ jù mí lọ ó fẹ́ ya àbẹ̀ lọ́run kó débẹ̀ tó jẹ́ pé wọ́n lè máa pe sàfẹ́ ń pèlú kan ní Congo ó lè yá ní ìsìngbà tí wọ́n bá ta Nàìjíríà lódìdí tẹ́ẹ̀kan gbọ́ pé dìríkà ìlú orílẹ̀ èdè tún jẹ́bà Nàìjíríà ní ìsìngbà ti ta àwọn tó rà náà sọ di dìríkà tọ́mọ Nàìjíríà gan òní mọ̀ ó fẹ́ ya ọ̀lẹ́yìn àdùbìlà àmọ́ ìtẹ́mi suggest tó bá yẹ pé ìjọba àbáàtàǹsì ìlú tá a bá gbọ́ bá a pé bí ó sì máa rí lọ ni àbágbétò lẹ́tì sórí kọ́ńtìrì bó ti sọ bẹ́ẹ̀ mélòó kan àbágbétò lẹ́ẹ̀tì kìí ṣe for sale o rà tán tò lẹ́ẹ̀tì yẹn inú kó jẹ́ pé China ó àbí Germany Amẹ́ríkà tí iná bá ti tébù tán àti education àti hospital àti roads àti gbogbo ẹ̀ káyà gba nǹkan wá padà a jẹ́ pé ayé dáadé nu àmọ́ tó wá kọ́ àwọn eléyìí ní ó máa ṣe lọ ah, la hawla wala quwwata illa billah à ń fọdún yìí dún ni o ọlọ́run má jẹ́ tí èbá ṣèjọba èyí ló kọ̀ǹtínú ọlọ́run má jẹ́ kọ́ nàìjíríà tún kébù òtítọ́ jẹ́lé lọ wàláì àfikà sí lọ́n àfikà bẹ̀rẹ̀ ọlọ́run àfikà bíùdì ara wa látọ̀dọ̀ ara wa anabi sọlọ́lá ọ̀dọ̀ sọ́lá ó ní irida abinaftika ìwọ náà bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ tó o mọbi tó burú sí ni o mọbi tó kù tó dáa sí o mọ tó fi ṣèyàn tó fẹ́ irida abinaftika bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ fún mọ̀bí mọ́ntàn òòlù kọ́ wa bọ́ sórí àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ àkọ́kọ́ ni ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì tá a bá mójútó ẹ̀sìn agbe gbé ẹ̀yàmẹ̀yà sọnù agbe a gbé ẹ̀yàmẹ̀yà sọnù ṣé ẹ mọ ìdí pàtàkì níbi tí wọ́n ti ń ṣe democracy bó bá yẹ pé democracy náà wọ́n fẹ́ ṣe ń bí a sọ pé wẹ́ẹ́l ẹ̀yin lẹ mọ̀ àmọ́ ṣẹ̀rẹ̀ ọlọ́run làwọn ń torí òun ló kọ́ bá ayé àtàlùkì tó bá yẹ pé bí àwọn òyìnbó àwọn white men náà ṣe ẹ fẹ́ àmọ́ àwọn tí ń ṣe democracy àwọn ò fẹ́ o ẹ̀yin bàbá wa ẹ̀yin wa ní Islam wọn ò fẹ́ yà ṣe àbí tẹ́ ẹ bá lè júwèé ibì kan fún mi ní àwọn ìlú òyìnbó tẹ́ ti lọ àti ilẹ̀ lárúbáwá tẹ́ ti lọ wípé iná stable níbì kan ṣùgbọ́n yàrá náà ń jẹ wọ́n bì kan torí wọn ò dìbò ń bẹ̀. títí dáa níbì kan títí wọn wá ṣe jàgàjàgà ń bì kan torí wọn ò dìbò ń bẹ̀ àbí ẹgbẹ́ kan ni ó wà láwọn ìlú òyìnbó tẹ̀ ń wò yẹn ẹgbẹ́ kan lòṣèlú wọn ẹgbẹ́ méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wà lọ́dọ̀ tiwọn náà bẹ̀tí ńgbà tí wọ́n bá ti gbàjọba gbogbo ìlú yẹn àti capital àti federal territory dé gbogbo ìlú yẹn pátápátá in fact inú gbó wàláhì ibi téèyàn ò tí tí ò sí ọmọ ádámà èmi gan rí yẹn lẹ̀ lára wa níbi tí ò tí ọmọ ádámà ẹ̀ ọ̀kan péré iná bẹ̀ stable àtomi àti títì wallahi làbí ẹni tó lọ lóyìnbó wọn sọ bẹ́ẹ̀ fún mi pé bẹ́ẹ̀ náà lórí lóyìnbó pé wọ́n mọ̀ pé àwọn èèyàn ń bọ̀ wá bí láìpẹ́ yìí ẹnìkan kan sì kọ́lé síbẹ̀ ẹ sọ fún mi nílùú kan tẹ́ ẹ ti rí rí pé torí pé wọn ò dìbò ń bì kan òun ló wá fà á tó jẹ́ pé allocation ibẹ̀ ò lọ́bẹ̀ omi ibẹ̀ ò yọ iná ibẹ̀ ò stable títì ibẹ̀ ò dá bí wọ́n ti máa ń ṣe ń bí sẹ́mọ̀ kó gun yẹn ló fa ìpànìyàn ogun ogun politics here is war wàláhì ó kọjá ogun bí wọ́n ti gbé ìbọn níbò míì tó ń para wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ogun tòṣèlú bí kọ́sẹ́ni tó wà ń bẹ̀ wọ́n mọ̀ pé tó bá ti bọ́ lọ́wọ́ òun àfáàrà kan ó ní ó sọ̀rọ̀ nígbà ayé wọn wọ́n ní ọ̀la ńgbà tó lábọ́ dàbí nígbà tó ń gbàjọba nígbà náà ààrẹ ni ti ń dunnú àwọn kan jubilate àtúnrẹ́lòmíràn àtúnrẹ́lòmíràn ti ń sunkún ẹlòmíì doríkodò torí ẹni tí ọlá bọ́ lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé òun jẹ baba ńlá àyà wọ́n yìí ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti lajú ẹni tí ò sí ìdébẹ̀ mọ̀ pé by all means ìyá yìí tó sẹ́ẹ̀ mo gbọ́dọ̀ bá ń pàlú kíláàsì ni gbogbo tó bá gbà láàfin. tọ́ba jẹ́ pé a bá wá ṣe bí àwọn tí wọ́n lajú tó ṣe déédéé pẹ̀lú ìjẹ́sí pèpè sí táwọn èèyàn ti ẹ̀ka sí ni àké ló lè kó jẹ́ pé àwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọn ní sí ọwọ́ wọn mọ̀ ráre lábẹ́ orílẹ̀-èdè orílẹ̀-èdè tí ó ní adarí sóye tó wá pé gbogbo ọ̀rọ̀ ọbẹ̀ ó sọdọ̀ síbì kan. ọwọ́ dàbí ìgbà tí orílẹ̀-èdè yìí ò lọ́rọ̀ ọlọ́run wa tó èmi àtẹ̀yìn ńlọjà awa bá ṣe wà yìí torí pé sẹ́ni kọ̀ọ̀kan bá rò láàrò láròjinlẹ̀ dáadáa níbo níjọba ti ṣèwọ àtẹ̀mí láǹfààní àwọn tàná àtàwọn tòní bí bá ṣe ọlọ́run ọba subhanahu wa tó dá wa ló ṣe wá láǹfààní tó pọ̀ gbogbo tá a kàkà nígbà tó ọlọ́run sọ̀rọ̀ ilẹ̀ wà hálẹ̀ mo dá ilẹ̀ fún yín pé kẹ́ máa gbé ẹ wo àwọn ọjà wa ẹ wo àwọn ọjà wa ẹ wo àwọn oúnjẹ tí ń bẹ nínú ìlú yàtọ̀ sí tí wọ́n kó wọlé bó ṣe pọ̀ tó wọ́n fẹ́ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè ní ìwọ̀n ò ní fi nǹkan mọ́ ò lè fi nǹkan sínú ilẹ̀ kó jáde tá a bá fẹ́ sí àgbàdo tán àgbàdo sì tún máa hù ń bẹ̀ kéèsì sí kò sí àgbàdo ń bẹ̀ mọ́ tá a bá fẹ́ sí iṣu tán yóò tún hù tá a bá fẹ́ sí ọkà bàbà tán yóò tún hù ń bẹ̀ àbí bá fẹ́ kílà ẹ̀dùn kan mí lókù wọ́n fẹ́ màá mà gbin lórílẹ̀‐èdè ní kò yọ wà láìláàdín tẹ ipá ọ̀nà ọlọ́run à ń bẹ lórí wa ó túmọ̀ sí pé ní ìsìn bá sọ pé torí ọlọ́run ó ní jàmọ́ra ó ní ẹgbẹ́ ọlọ́run nínú mùjáde làǹgbà ti ń parí lọ ó ròyìn àwọn ẹni òfò ọlọ́mọ sọ alẹ́ òfò ó wá ní ṣèitọ́n àlà ìnà ṣèitọ́n nígbà tí wọn parí ó wá àwọn ẹni ọlọ́run ọlọ́run jamaa jamaatullah so ní ìsìn àwọn sọ̀rọ̀ pdp ẹ̀ apc ẹ̀ ti ẹ̀ rántí pé ọlọ́run ní jamaa tó yẹ ká dìbò fún kò sì sọ́nà àbáyọ lọ́nà méjèèjì hùn mí nípa ọ̀rọ̀ fún ọ̀nà méjèèjì kò sọ́nà àbáyọ mẹ́ ọmọ ádámù àgbà ẹ ìlà àti máa ń bẹ lọ́run pé ọlọ́mọ wá lé òmùrọ̀ náà kìí àrọ̀ bá àwọn ẹni ìsàjẹ́ tó ń darí wa àwọn ẹni rẹ báwo làwa ṣe rí mọ ṣàdúrà yẹn náà torí bóyá àwọn gbà àwa gan ó náà kò káwà tá ń bẹ ẹni tí ó tá a bá ń bẹ lọ́wọ́n ba ìfàyàbalẹ̀ ọkàn ẹ jẹ́ ká wá síbi tó sọ páyà ó ti balẹ̀. níparí ẹnìkan dé kan ní ó dé ìlú London á mèrè pé London náà ní lẹ́yìn ìgbà tí plane ti sọ tóun náà ti wọlé tó ti jẹun tó ti wẹ̀. ó wá yà àwọn ìdẹ́nu pé kí ló dé sóòtún béèrè ó náà mọ̀ pé kò ní jù torí bóyá ó rò pé òun ó láǹdì lórí gold àti silver ìyẹ̀pẹ̀ náà ló tẹ̀ mọ́lẹ̀ bíi ti bí kò sí difference torí yóò ṣẹ̀ṣẹ̀ tó máa ronú pé kí mo á fẹ́ ṣe báyìí tí màá fi jẹun tó bá jẹ́ pé títọ́ lọ́run la bá ṣe ni tọ́lọ́run bá gbà fún wa àwọn tọ̀ náà padà àwọn tọ̀ wọ́n wà lè èèyàn ní sọ pé báwọn mi zòńtà gbọ́dọ̀ jáde kó lórílẹ̀‐èdè ẹ̀ wá rí ìtòsúnmọ́ yìí ọlọ́run se ní sábàbí ìparun fún wa o àwọn èèyàn kan àwọn èèyàn ti bèṣù lọ́wọ́ ẹ̀ sì ti ṣe tán ẹ má jẹ́ kan nu o ẹ má jẹ́ kan nu ẹni tí ó jẹ́ kọ́kọ́rọ́ fìtínà ànábì sallallahu ó láwọn kan bẹ ní ti fọwọ́ wẹwọ́ àwùjọ ò tòrò mọ́ ẹ̀yin mùsùlùmí ẹ dápẹ́ mọ́jẹ́ kan nú wọn. ọlọ́run ànábì sọlọ́run sọ́lá ròyìn àwọn èèyàn kan ó ná ni wọ́n tí dààmú bá ń bẹ ń bì kan tí wọ́n bá dá sí ìdààmú dópinu ẹ dápẹ́ ẹ èyí fi kún níparí kan náà òun táwọn sàhábà ń bi ànábì léèrè nígbà ayé sọlọ́lọ́wọ́ ní táwọn lórí bá tí wọ́n fún alẹ́tọ̀ wọn tí wọ́n tẹ̀tọ̀ wa mọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ẹ máa tẹ̀lé wọn náà ni kìtáàbùlì ìmáàrọ̀ ẹni tó bá kéwu kó lọ kìtáàbùlì ìmáàrọ̀ nínú sọ́ọ́ Bukhari àti Muslim àti Sunan ẹ máa tẹ̀lé wọn náà ni wọ́n béèrè béèrè kìí sàdísì kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta lẹ́ka ẹ máa kà á tẹ̀léra wọn òjíṣẹ́ ọlọ́run sọ pé àlẹ́ fún mi sami wà tọ́ wa ẹ gbà fún wọn ẹ máa tẹ̀lé wọn ẹ má dà lóru níjẹ́ bẹ́ẹ̀ ẹ má dà lóru

kódà béèyàn ò lè jà kódà bó sọ̀bẹ lèèyàn ní kódà béèyàn ò lọ́bẹ tó jẹ́ pé ìkúùkù ló ní ẹ wá fara ya kẹ wá gbàbẹ̀ lọ àlìkámà torí orí ilẹ̀ ọ̀pẹ́ yín má àfàbẹ̀lẹ̀ gangan wọ́n bá parẹ́ gangan fúnra rẹ̀ tẹ́lẹ̀ ní ètò ọlọ́run yóò parẹ́ aláṣẹ̀rọ̀ rìn náà lórí àwọn ẹni ibi la ti parẹ́ láàfi bẹ́ẹ̀ lọ́run tó yẹ pé ayé ó tán aláṣẹrọ rẹ kàlk lórí àwọn ẹni ibi hanran tọ́lọ́hún ní gbọ́ tẹnu wọn mọ́ kódà tí wọ́n bá sọ fáwọn tó bá orí wọn ayé parẹ́ sí tó náà ẹ jẹ́ ká bomi àlàáfíà mu ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wọ́nà bálàáfíà ó sì jọba ibi tí ayé àtọ́kọ́ ti kọra wọn torí pé APC ní PDP ni ọ̀rẹ́ àtọ̀rẹ́ ti kọra wọn ọ̀tá mi ti bẹ̀rẹ̀ táwọn ìgbà tí ó dópin àlàáfíà ò jọba mọ́ nìyẹn gbogbo tí mò ń sọ ló ti ṣẹlẹ̀ aya àtọkọ ti kọra wọn sẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ti dàrú ìdílé míì ti dàrú lóòótọ́ ni wọ́n gbẹ́sẹ̀ lé ogún bàbá wa àwọn làkọ́bí àwọn làbí kànyìn inú òjá rí jẹ́ńbẹ̀ tó bá gbénu fámìlì kan náà ni yóò dàrú náà ni bẹ́ẹ̀ náà lòdì orílẹ̀-èdè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ṣe sùúrù ni o sùúrù wa lórí ìbẹ́lọ̀hún àti kásílọ̀hún ọlọ́kọ̀ mọ́tò àti ọ̀rọ̀ fún wa. أقول ما تسمعون وأستغفر الله تعالى لكم إنه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم